ìjà kò pọ́sibú káni bí o fà yé rẹ̀ káni bí ọmọ sàlàyé rẹ̀ fún wa kò sẹ́ni tí ó dì láyé léyìí torí kò sẹ́ni kankan nu wa tí ó fi ilé kéwù rẹ̀ lẹ̀ tí ó fi sùkúù rẹ̀ lẹ̀ tí ó fi kọ́pìnì rẹ̀ lẹ̀ tí ó fi nǹkan tó ní lẹ̀ láì ní wa sọ pé ẹjọ́ ọmọ ìyẹnjú rẹ̀ lẹ́yìn mi òun lè léyìí. tọ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ ìyá rẹ̀ ní mọ́rkázi pé ibo ni baba ádámà ti sọ pé mùdírù ni ó rò lé wọn ibo ni baba ádámà ti sọ pé mùdírù ní òrò lé wọn bèèrè lọ́wọ́ àwọn ọmọ ìyá rẹ̀ markazi lágégi ipé ibo ni bàbá adam bo ni sheik adam ti sọ́lẹ̀ ipé mùdírù habibullahi adam abdullah òun ni ó rò lé bàbá adam tí wọ́n bá ti lọ tán bèèrè lọ́wọ́ ọmọ yẹ <laughs> yín sí Isa, abubakar yìí ṣe khalifa látọ̀dọ̀ ànábì àwọn kan ni wọ́n yàn umaru yìí ṣe khalifa látọ̀dọ̀ ànábì àwọn kan ni wọ́n kóra wọn jọ ni wọ́n yàn bẹ́ẹ̀ ni usman bẹ́ẹ̀ ni muawiya kò nítorí di eléyìí ẹ̀yin wa ẹ̀yin tíjà wa ní primary school ní secondary school ní tertiary institution ẹ dákun ẹ bá yí syllabus yín padà tọ́lá àwọn proof ẹ̀ fún yín àwọn padà proof ẹ̀ fún yín tààlà níbi yín ẹ̀ kalẹ̀ lágbára ògbọ́n náà tọ́ ó sọ wípé ẹ̀yin àfọ́ òun ẹ̀yin tíjọ òun ní skul ipé kẹ ẹ máa yí sílábọ̀sì padà ipé ànábì òyàn Abubakar Siddiq kalẹ̀ ní khalifa ipa òun ó prúfẹ̀ fún ẹni tá ànábì yàn kalẹ̀ ní khalifa ok ẹ bá wa yí sílábọ̀sì ẹ padà gbogbo àwọn fọ́ kálífẹ̀ẹ́ tí wọ́n fi parọ́ fún àyẹn Abubakar Umar Usman ẹ bá yọkùnù sílábọ̀sì tó wà ní skul ẹ bá wa kọ́ ọ̀hún ẹ kọ́ àwọn ọmọ wa ní nǹkan míì tí ó ń sáfàní tá a rí ẹ̀rí lápòdùn ànábì tá a sì padà pòfẹ́ fún wa lẹ́yìn bí ẹ sì jẹ́ nìyẹn. tọ́ tọ́ ẹ̀yin tí tọ́lá mustapha ń sọ fún pé kẹ́ ẹ máa yí sílábọ̀sì padà fa ẹ máa wo ohun tí àwọn àfáà rẹ̀ pè ní khalifa fún yín ọlọ́bọ̀ ní jẹ́ káwàá gbàgbọ́ nínú irú khalifa yóò kọ́lọ̀mọ́jà sórí ibú tayat alkiyama ìkannú àwọn tíra àwọn àfáà rẹ̀ ní ìkannú àwọn tíra àwọn àfá rẹ̀ ni al-kummi so tafsirul kummi rí tafsirul kummi ṣe rí àbí so orí google títí lọ ń ka àwọn tíra àwọn àfá musulmi yùn ibẹ̀ náà náà ti mú eléyìí so tafsirul kummi tẹ bá béèrè lọ rẹ̀ ní ìsin pé ta ni al-kummi yóò fẹ́ kúlé lórí ìsin yóò sọ pé àà yóò mọ̀ sí qaddasallahu sirrahu qaddasallahu sirrahu so qaddasallahu sirrahu ní o mọ̀ ṣe fún al-Kummi nínú tafsiru al yìí mujalladi alákọ̀ọ́kọ́ ní page 62 nínú tafsiru al yìí page 62 lábẹ́ aya inna Allaha la yastahyi an yadriba mathalan ma ba'uda fama fawqaha lábẹ́ aya ẹmọ́ wo page 62 rí page 62 rí lábẹ́ àyà inna Allaha ẹ máa wò lábẹ́ àyà pé inna Allaha la yastahi an yadriba mathalan an yadriba mathalan ma ba'uda fama fawqaha ìtumọ̀ àyà yìí ni pé inna Allaha dárajú Allah bá dẹ́dà la yastahi kèé tijú an yadriba mathalan kó mú so lódiwọ̀n ẹ̀fọn fama fọkọ̀ àtàbí ètò ju òdiwọ̀n ẹ̀fọn lọ ìpọ́lọ̀wọ̀n bẹ̀yẹ ti jú kó mú àpèjúwe lẹ̀ lórí so ní èyí tí ó dà gẹ́gẹ́ bí òdiwọ̀n ẹ̀fọn àbí tó tún jù lọ tọ́ alìkúnmí wá gba ẹ̀gbà wá wá níbí kẹ́ẹ̀lẹ́ bá àmọ́ khalifa táwọn ṣí à ń jà fún ẹ̀fọn ni wọ́n ń jà fún fa kìí ṣe alìmáàmù alifa radiyallahu anhu gbogbo àwọn ẹnu tí ń dán yìí àwọn ẹni tí wọ́n bá mọ tíra àwọn àfáà rẹ̀ ni ó máa dán léyìn fún wallahi tọ́ alkúnmí gbẹ̀gbà wá ń bí ó ní qala wa haddathani abi anil nadir ibn suwaid anil qasim ibn suleiman anil mu'alla ibn khunais an abi abdullah alayhi salam ó ní inna hadha al-mathal ipẹ́ àpèjúwe tí allah bẹ̀ẹ́ dàmú kalẹ̀ nínú qur'an yìí ضربه الله لأمير المؤمنين علي ابن أبي طالب رضي الله عنه ونلعب وما كجوه إليه fún amirul mominin aliyu ibn abi talib tọ́ wọ́n wá ń sọ ipé falba'udatu ipé ẹ̀fọn tọ́lọ̀wọ́n bá ń sọ nínú áyà tí ń bẹ nínú súrọ́tùl bákọ́rọ̀ yẹn ẹ̀fọn tí ọlọ́wọ́n bá ń sọ nínú súrọ́tùl bákọ́rọ̀ yẹn amirul mominin òun náà ni subhanallah wallahi ilé attribute ẹ̀mọ́ ali radiyallahu anhu wallahi wọ́n sọ ipé ali ni ẹ̀fọn oxymobila kẹ́ máa wo tọ́ ìrẹ́tọ́lẹ̀ Mustafa ẹ̀fán lẹ́njà fún kìí ṣe Ali radiyallahu anhu lẹ́njà fún so kìí ṣe Ali radiyallahu anhu òun lẹ́njà fún ẹ̀fán òun lẹ́njà fún ẹ̀fán tí tọ́lẹ̀ Mustafa bá ń sọ pé kìláfà ìláfà ìláfà ẹ̀ tí a mọ̀ pé ẹ̀fán táfà rẹ̀ kọ kalẹ̀ nínú tíra tẹ̀fsíru rẹ̀ yìí òun ni wọ́n ń ṣe kí ni òun ni wọ́n ń jà fún ẹ̀fán wallahi wọ́n jà fún Imamu Ali radiyallahu anhu torí wọn ní àlákọ̀ kankan èyí tó jìnà èyí tó súnmọ́ pẹ̀lú Ali so káwọn èèyàn rí dáadáa so ipe ẹ̀fọn ni àwọn ṣíà ń jà fún ọ wọ́n sọ nù tíra àwọn ipe falba'udah falba'udah falba'udah ẹ̀fọn tọ́lọ̀wọ́n bá ń sọ̀rọ̀ nípa ní bí amirul muminin amirul muminin òun náà ni amirul muminin ni wọ́n rí fàáṣí o ipò òun lẹ̀fọn nínú tíra ṣíà gangan nínú tíra àgbà wọn al-Kummi ni wọ́n ti ń fi rinlẹ̀ pé Ali radiyallahu anhu ẹ̀fán ni so bí ṣí à ṣe wọ́n ń jà fún Imamu Ali èyí tó bá tó bẹ̀nu wọn kó wá jókòó bá mi sọ̀rọ̀ kí wá fi rinlẹ̀ ní táwọn fi ń jà fún ẹ̀tọ́ Ali wọ́n wá sọ fún mi so ṣíyà ó wà sọ ohun tí àwọn fi ń ṣe kíni tí wọ́n fi ń jà fún ẹ̀tọ́ Ali radiyallahu anhu ṣíyà ó wà bá wa sọ oye tọ́ ẹfán òun ní jà fún kò jà fún Ali radiyallahu anhu Ali radiyallahu anhu olólùfẹ́ tiwa èèyàn tiwa so olólùfẹ́ annabi wa ara alẹ́ annabi wa ẹni tá annabi fún lọ́mọ rẹ̀ tó fẹ́ tó fún ní Fatima so olólùfẹ́ annabi tiwa wallahi kìí ṣe ẹ̀fán wallahi kìí ṣe ẹ̀fán uksimu billah wa rabbil ka'aba Ali radiyallahu anhu yìí ṣe ẹ̀fán so tí iṣẹ́ àbá wá ń sọ fún yín pé khilafa ali khilafa ali ẹ̀yà àti ìgbé sọpọlọ wípé ẹ̀fọn ni àwọn ṣíà ń rí fáà sí pé àwọn ń jà fún kìí ṣe ali ni wọ́n ń jà fún in reality ó yé báyìí tọ́ ẹ jẹ́ ká mọ bọ́rọ̀ wa lọ. lẹ́yìn ìgbà yẹn àáfàá kamil aládàbí wọ́n wá challenge èmi náà wọ́n sì challenge àwa ṣíà tafadalu. àbòsí àkọ́kọ́ tí kọ́kọ́ sí fáwọn ará adé ànẹ́bí òun náà ni wípé gbogbo alámọ̀ wípé kánibí o tó fa yé lẹ̀ àdébí ni àwọn tí wọ́n máa jẹ kọ̀lẹ́fà lẹ́yìn mi àwọn tí wọ́n máa gáàdì àwọn èèyàn lẹ́yìn mi ti bá sí láyé má àwọn náà níta ni àwọn náà làwọn ará ilé mi ànẹ́bí. mo challenge àfa kí wọ́n sọ nìkan tó gbó sí ààyè gbogbo sí ààyè peter nabi ti ní àlè torí ó ní ànábi àwọn ilé òun so ilé òun ọlá ẹni àkọ́kọ́ wọn àlè kó mú àpò òun jáde tọ́lọ́ tá ànábì sọ pé àwọn ilé òun gan peter ànábì sọ pé àwọn ilé òun ni wọ́n dà lé ìfàlẹ́ yìí káfọ́ òun jáde ànídìí. ẹ̀mọ ẹ̀wà nínú Islam gbogbo ẹ̀la gbọ́ challenge àfa kamil abdulkareem aladabi wọ́n ní ká ẹ̀rí wá níbo lànàbì ti sọ wípé àwọn tí ó máa jẹ kọ̀ọ̀lẹ́fà lẹ́yìn òun àwọn náà ni àwọn ará ilé òun eléyìí challenge àkọ́kọ́ tí àfa kamil abdulkareem aladabi tí wọ́n challenge wa níbo ti sọ wípé àwọn tí wọ́n lẹ́yìn òun àwọn tá a máa tẹ̀lé lẹ́yìn ànẹ́bì àwọn náà làwọn ará ilé òun wọn làwọn challenge àwa ṣí gba àsìkò ara wa ẹ̀wọ̀n yẹn nínú wájú mhm. orúkọ tíra náà ni fáìlì mina hadith bashiru nasir ẹ tó ní tíra yìí sáfà ṣíà ọ̀kan náà àwọn àfa yìí náà ni alàlámà muhammad abdulrahuf alimanawi ẹ tó ṣe tàkìkẹrẹ ní ahmad abdulsalam tẹ bá lọ ojúṣu ẹlẹ́ẹ̀kẹta tẹ bá lọ wo page nineteen tẹ bá lọ wo hadith two thousand six hundred and thirty one mo fẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ ohun tí hadith sọ. So àdìsí wá láti ọ̀dọ̀ ọ̀kan náà àwọn sàbí àdúgbò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí a mọ̀ sí sáyidù bùnú sábìt ó ní ànábì sọ báyìí wípé inni tariku fikum khalifatayn ẹjẹ́ àjọ kálẹ̀ kẹsẹ̀ ìwọ̀n ya nínú Islam inni tariku fikum khalifatayn sáyidù bùnú sábìt ní ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì sọ lọ́jọ́ kan wípé mo fi ilẹ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí kọ̀lífà tẹ̀yìn àwọn kọ̀lífà méjì ẹ̀rí kan tí àfa kamil abdulkarim aládàbí sọ fún àwọn béèrè ni wọn náà béèrè náà sùn látọ̀dọ̀ ànábì ẹ̀rí kan tó kílẹ̀ dáadáa látọ̀dọ̀ ànábì pé àwọn tálẹ́bì fi ilẹ̀ tí ọmọ jẹ́ kọ̀lífà lẹ́yìn òun náà làwọn ará ilé ẹ̀rí la fún wọn yóò látọ̀dọ̀ ànábì látọ̀dọ̀ sẹ́ẹ̀lì gbọ́dọ̀ sábẹ́ẹ̀tì sẹ́ni gbọ́dọ̀ sábìtì ni àdébì ni ìní táàrí kò fi kún mo filẹ̀ fún yín kí ni ọ kọ̀lífàtẹ́ àwọn àrólé méjì àwọn kọ̀lífà méjì ẹ jẹ́ káwá bí sẹ́ni gbọ́dọ̀ sábìtì kí làdé bí pé àwọn àrólé méjì àwọn kọ̀lífà méjì tá àdébì náà filẹ̀ kí ni wọ́n sẹ́ni gbọ́dọ̀ sábìtì wá ní àdébì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdébì sọ báyìí wípé alákọ̀ọ́kọ́ inú àwọn kọ̀lífà méjì tó ń filẹ̀ fún wa tí ò ní jẹ́ ká kìtàbù lọ́ọ̀yì onáyìí tíra ọlọ́run ọba tí a mọ̀ sí alukur'an kẹrì ẹlẹ́tàn jẹ́ ọmọ burúkú <laughs> ọmọ ṣíyà ó gbé kùránì jáde fún yín ó kíìsì ẹ̀ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé kùránì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yùn ṣé ó wà authentic àbí kò wà authentic ẹ béèrè lọ́wọ́ tọ́lá mustapha ipé kùránì tó gbé dání tó gbé jáde fún yíyùn ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kùránì yíyùn pé àbí kò pé ìkannú àwọn ògbóǹtarìgì àfá àwọn èyí tí wọ́n pè ní muhammad bakir abubakir almajlisi la'inatullahi alihi in sọ́nù mir'atul okul in sọ ń bẹ̀ pé àwọn ẹgbà wá pọ̀ ó ti wà muharraf bẹ́ẹ̀dẹ̀ ni ó ti wà mughayyar tẹ̀gírù ti bá tàhrífù ti bá ìtọwọ́bọ̀ kí wọ́n ba nkankan jẹ́ nínú rẹ̀ ó ti bá Kùránì ti ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí àmọ́ owó tẹ̀ já sí pé nínú àwọn àfá àwọn náà ààrẹ ẹni tó já sí pé ó sọ pé ẹnikẹ́ni tó bá fi lè sọ pé Kùránì ọwọ́ àwọn mùsùlùmí tàhrífù ti wọ̀ tẹ̀gírù ti wọ̀ ipò ń tọ̀ ń kèfèrí ẹni àánú ni ìyẹn Muhammad Muzaffar òun ló sọ nínú Aqaidu Shia so mò ń bọ̀ wá sí gbogbo àwọn bíi so àmẹ́yìn tí mo kẹfẹ́ sọ pé ọmọ ṣíà yẹn ọwọ́ ẹ béèrè lọ́wọ́ ipe kùránì kó má sọ nínú gúrùpù fún yín kó wá síta kó wá bá wa mùsùlùmí sọ ipe kuraani tó gbé jáde tí ń kíìsì níwájú ẹ̀yin mùsùlùmí yìí ṣé yun ṣó wà authentic àbí wà authentic lọwọ so ẹni tó já sí pé lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ ti ń bẹ àwọn mùsùlùmí so débi pé wọ́n ní nínú ìgbàgbọ́ wọn fa ipe almahadil muntazor lọ́dọ̀ wọn tí wọ́n ń retí èyí tó wà nù kòtò tó ti kú tí ò ní ṣẹ́rí padà wá máa ní táyọ̀ fi parẹ́ kò níbi kankan tó fẹ́ ṣẹ́rí padà wá máa wọ́n nínú gbàgbọ́ wọn pé òun ni ó gbé kùránì tó gbé wá fáwọn so that is kùránì tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí yìí kò pé àmọ́ yóò gbé jáde fún yín sí ń kí ìṣẹ̀ lójú yín láti máa fi tan èyí tẹ́ ìdá kan mọ̀ so àmọ́ ìbẹ̀yìn kọ́mọ̀ ń lọ fún sìn ẹ jẹ́ ká máa lọ ká máa gbọ́ àdìsí tí ń kà lọ. ìkà àkọ́kọ́ tàbí ìfilẹ̀ fún wa tá a bá tẹ̀lé tá a sì ní sìnà lẹ́yìn àlẹ́gbà Muhammad kí ni o alukur'an al-karim kìtàbù lọ́ọ̀yì onáni alukur'an al-karim ìbéèrè wa ni wípé ẹ dákun kí ni nǹkan kejì tó jẹ́ kọ̀léfà àròlé ànábì tánibí fílẹ̀ fún wa tá a bá tẹ̀lé wọn tá a ní sìnà ànábì wa ni wàáyí tìrọ̀tì ahàlùbẹ́ẹ̀tì àtàwọn ará ilé alukur'an kí mo fílẹ̀ yìí o àtàwọn ará ilé mi o àdébí ní fàyínáwòmá wàyínáwòmá láyàtàfàràkọ́ àtàyẹ̀rìdá àlẹ́yàláhàwòdì wọn ò ní fẹ́ra wọn lẹ̀ tó fi dijọ́ gbé dàrú kìámù. ìsókè ọmọ ya ní Islam eléyìí rí ọ̀kan náà àwọn ẹgbẹ̀rún ẹ̀rí lọ́dọ̀ àwọn àṣìá tá a fi gbà wípé àwọn tánibí ìfilẹ̀ fún wa ní kọ̀lẹ́fà láti máa tẹ̀lé tá a ní sínà tẹ́sí bá tẹ̀ tí tá a ní sínà tá a bá tẹ̀lé tẹ́sí bá dẹ̀ bá padà sọ́dọ̀ wọn àwọn ẹ̀rí bani àwọn náà làwọn ará ilé àlejò wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn náà máa ṣàlàyé alukurani fún wa àwọn náà sì máa ṣàlàyé orí kíná sunna àlejò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn náà máa ṣàlàyé rẹ̀ fún wa. ẹnìkan wá débi wípé agbẹ́yà àwọn iṣẹ́ àlélẹ́ yìí náà gbọ́dọ̀ ti gbọ́ eléyìí láì gbígbà àsìkò ara wa ẹ̀rọ ayé lọ sí the next page níbi tíra tẹ́ bá dé page twenty ìgbà tí àfa yìí wá ń ṣàlàyé àdìsí yìí àfa tó ní tíra yìí àfa yìí wá ní kọ́ọ̀dà ṣèlè wọ́n ní àfa tá a dárúkọ rẹ̀ ìṣọ́ba yìí pé azal khobar sẹ́rí àdìsí la kàtẹ́ yìí tánàbí ló ń fi khalifa méjì lẹ̀ khalifa alákọ̀ọ́kọ́ alukurani karim àwọn kejì náà làwọn ará alẹ́ ànínẹ́dì táwa mùsùlùmí tẹ̀lé táwa ṣíà ń tẹ̀lé. ẹ̀yin ṣíà yìí ṣe mùsùlùmí wàláhì ẹ̀yin ṣe mùsùlùmí bàbá ńlá kèfèrí ni khasatan ẹ̀yin imamiya ẹ̀yin rọ́fídọ̀ àgbákò kèfèrí tán bá ń sọ pé èyàn jẹ́ kèfèrí tanyanya wallahi kèfèrí tanyanya ni ṣíà rọ́fídọ̀ nínú àwọn ṣíà àtà nínú ṣíà ẹgbẹ́ rẹ̀ kàfàrọ̀ rẹ̀ ṣíà ẹgbẹ́ rẹ̀ pé ọ̀n kèfèrí so ṣíà ẹgbẹ́ rẹ̀ ó pé ọ̀n kèfèrí èyí ṣe mùsùlùmí lọ́dọ̀ ṣíà ẹgbẹ́ rẹ̀ ká wá sọ lọ́dọ̀ àwọn mùsùlùmí wujudu man yakunu ahlan litamusuki bihi min alil bayt wal itra tahira wọ́n ní lè jẹ́ ká mọ̀ wípé àwọn òun látẹ̀lé inú àwọn ará alẹ́ àdébí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará alẹ́ wo ni o tí wọ́n mọ kàga fi kulli zaman ila qiyabi sa'a ní gbogbo ògbà tí ó fi dijọ́ gidal kìámà yẹn ni pé àdìsá kàtọ́ yẹn tàbí bí wọ́n fi kọ̀lé fàmí jẹ kalẹ̀ Alukura àtàwọn ará adé àfààyè ni wọn táàdì sí sọ fún wa ni wípé láti jọ́ta níbi ti fààyè lẹ̀ tá a yóò fi parẹ́ àwọn tá a máa tẹ̀lé tá a sì máa mú ẹ̀sìn láti ọ̀dọ̀ wọn àwọn náà làwọn táàdì wọn náà làwọn ará alé torí àwọn yóò máa alukuraana jù àwọn yóò sì mọ sílẹ̀ níbi wa muhammadu sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni ìdáhùn sí challenge àfa wa kamil aladami nípa challenge tó ń challenge àwa ṣíà níbo làníbi ti fi àwọn ará alé rẹ̀ kalẹ̀ ẹ̀rí la fún yín lò sẹ́wádìí àbí smoke ayé adéṣọ́ lẹ́sẹ̀ lẹ́ẹ̀mí. ẹ máa gbọ́ ẹ̀yin kò ní takò afẹ́tọ́ba fẹ́ kan takò. tọ́ tọ́lẹ̀ mustapha sọ pé àdíìsì tó ń ka ẹ àdíìsì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ipe ẹnìkan kan ò lè takò àfẹni tó bá fẹ́ káàbùkù tọ́ èmi wá fẹ́ káàbùkù rẹ tọ́lẹ̀ mustapha so èmi ahmed elmen yusuf mo wá ṣetán tí mo fẹ́ káàbùkù lórí àdíìsì tó kàn yín mo ṣetán tí mo fẹ́ ṣe kí ni mo ṣetán tí mo fẹ́ káàbùkù lórí hadithu tó kàn yín látinú faidul qadir ti almanawi rahmatullahi alayhi kallo bai da ko so èmi ahmad mai yusuf fẹ́ kabuku lórí hadisi tó kan eh so ó ma abuko ojú àwa lójú oye torí àwa tẹ́lẹ̀ gan iṣẹ́ tá gbé dání iṣẹ́ ipe are ni kankan tá bá gbọ́ mú báyìí ó gbà pé nbi tó bá yẹ kó ti gbà pé nínú ọ̀rọ̀ àti esi ẹ̀kọ́ ẹ̀sìn tó àkọ́kọ́ ná almanawi rahimahullah tani almanawi rahimahullah so tani almanawi rahimahullah tó kọ faidul qadir al'allamatu muhammad abdurra'uf almanawi tani almanawi rahimahullahu àkọ́kọ́ na so ash'ariyun akidatan ash'ari ni so nínú àwọn tí wọ́n ṣe intisabu sí àṣà sí ash'ariya ni so kìí ṣe pé bóyá ó wọnú agbo àwọn salafiyya tanyanya so ọ̀rọ̀ almanawi lọ́dọ̀ àwọn olùmọ̀ súnnà lọ́dọ̀ àwọn àfà so ìṣesí rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìṣesí àwọn ibn hajar al-asqalani ó dà gẹ́gẹ́ bí ìṣesí àwọn ẹ́n annawawi àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye tọ́ ma wá gbọ́ ìrẹ́tọ́lẹ̀ mustapha almanawi ó súnmọ́ àwọn súfí tí wọ́n ń fún ọ ní sọ̀pọ́ọ̀tì ju bó ṣe súnmọ́ àwọn onísúnnà lọ nítorí ó tún jẹ́ súfí tó já sí wípé ó láwọn ṣàtọ̀hát tó dẹ̀ fi rinlẹ̀ nínú àwọn àkọọ́lẹ̀ rẹ̀ tó dẹ̀ fi àwọn ìròrí àríyà nílẹ̀ nínú àwọn àkọọ́lẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan àtà nínú fẹ́dùl kọ̀dírì so tó bá ti débi sifat ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń dá àwọn ará àríyà kọ̀ọ̀kan bẹ̀ so fún délé yìí ash'ari ni almanawi lakinnahu wafaqa ahla sunnati wal jama'a fi kathirin min al masail àmọ́ ó bá àwọn alùsúnnà pọ̀ ó bá wọn wà pọ̀ bẹ́ẹ̀dẹ̀ ni ó bá ó accept àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn usulu àwọn alùsúnnà wàljama so tó ẹ̀rọ ìjá sípá àwọn olùmẹ̀sìn tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ irú àwọn almanawi ash'ari yun sufi tó ash'ari tó tún jẹ́ sufi tó dẹ̀ tún ní bẹ́ẹ̀dẹ̀ ni tó bá ti di ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn annawawi àti ibn hajar al-asqalani àwọn olùmọ̀ súnnà wọ́n máa ń sọ yí pé àwọn ọ̀wọ̀n yóò ta'atharu bi bay'atihim wọ́n ní azin wọ́n azin wọ́n bó ní ká ṣe gbé kalẹ̀ so wọ́n lapa pẹ̀lú irú àwùjọ tí wọ́n wà irú ìgbàgbọ́ irú àdìsọ́kàn tí wọ́n bá láwùjọ tí wọ́n ti dàgbà òun ni wọ́n gbé dàgbà so bí irú àlùmọ̀dáwí ń sìn ó dàgbà láwùjọ tó yá sí pé àṣàríyà ló fọ́n káàkiri bẹ̀ so bí irú àwọn ànáwáwí wọ́n dàgbà láwùjọ tó yá sí pé àṣàríyà ló ṣe kí ni àṣàríyà ni ó fọ́n káàkiri láwùjọ bẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ibn hajar al-asqalani so àmọ́ o kò díwọ́ pé kí wọ́n má wàá fákọ̀ àwọn ahlùsúnà níbi àwọn nǹkan míì tó jẹ́ ìpínlẹ̀ ẹ̀sìn so fún délé yìí mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé mọ̀náwí o kìí ṣe àfáà sàlàfíyà àmọ́ ìwà ní ṣe bẹ́ẹ̀ fún so ìwà ní ṣe bẹ́ẹ̀ fún pé manawi ṣe àfà sàlàfíà so ìwà tírìtì àdíìsù tó sọ pé òmúwa nínú faidul kọdírì gangan yẹn so ìwà tírìtì ẹ̀. ìṣẹ̀lẹ̀ kejì tí àfà kamil abdulkarim aladabi tí wọ́n ṣàlejò àwa ṣíà wọ́n tàbí lè mú ẹ̀rí wa pẹ̀lú ìwáyà tó lẹ́sẹ̀ ńlẹ̀ tàbí ìwáyà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ táàfi ṣe ìsìbáàtì wípé ọ̀lẹ́fà alákọ̀ọ́kọ́ lẹ́yìn ànábì òun náà nìkan ni òun náà ni mọ́mọ́ alẹ́ àdé sàlám wọ́n ta bá lè mú wá wọ́n náà wọ́n di ṣíà yá subhanallah. ìjẹ́ ìwà látọ̀dọ̀ ànábì tánàbì ti dákọ̀ mọ́mọ́ alẹ́ ẹ̀wọ́n gbàgbé o àti ìfìlẹ̀ wípé àwọn ọ̀lẹ́fà tánàbì fílẹ̀ òun náà làwọn ará alẹ́ ṣùgbọ́n wọ́n èyí tó mú ànà láti sọ fún wọn pé kò fẹsẹ̀ ní lẹ́yìn òun náà láti lọ kàá fún láti nù musnadul imam ahmad shuraikin bẹ́m̀bẹ̀ alqasim ibn hassan bẹ́m̀bẹ̀ àwọn méjèèjì rí hadithu dán bá gbà wá ó ní bó ṣe yí ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ oye tọ́ méjì odidi méjì ló ti ẹ̀wà wá ń bẹ shureik walqasim ó tún wá khalafa hadithun mashhur hadithu thaqalayn ó tún wá khalafa rẹ̀ so pé ẹ̀hẹ́n tayyib máa sọ lọ ọmọ wa kò sí problem lágbára ọgbọ́n náà ọba ẹ máa nínú Islam ẹ wo tíra tó wà wájú mi yìí. ọ̀yàgbéjáde hmm, orúkọ tíra yìí ni tàríhù madina ti Dimashq. tàríhù madina ti Dimashq. ẹ̀tọ́ ní sáfà ṣíà òun náà ni ọ̀kan náà àwọn àfa àwọn ayáwa náà al-imam alùsúnà ìsọ ma ìyá rẹ fa bó ṣe ń pe àwọn alùsúnà lọ́mọ ìyá rẹ o ti ń dáràn kan nú ṣíà tó já sí wípé ká ló bá lè rí ṣíà gbóná ni yóò kà fárọ̀ rẹ̀ bó ṣe ma máa alùsúnà lọ́mọ ìyá rẹ so ọ̀ràn kan ló ti ń di kèfèrí báwọn nínú ṣíà again tó ń ti kèfèrí tó wà nínú ṣíà ó tún ti ń di kèfèrí àdígbèlè kèfèrí ló ti ń dì yẹn so kèfèrí four step <laughs> so kèfèrí five step kèfèrí onípẹ̀tẹ́sì olóò tún ti ń dì nínú ṣíà rẹ báyìí bó ṣe ń sọ pé àwọn ọmọ ìyá rẹ alùsùnà nítorí ọ̀ràn kan ni nínú ṣíà ọ̀ràn kan ni lọ́dọ̀ àwọn àfáà rẹ kó máa sọ pé àwọn alùsùnà ọmọ ìyá rẹ ni kó sọ pé àwọn mùsùlùmí tí ní orú ṣíà ni tí ó sì ní nǹkan kan ṣe so kó sọ pé ọmọ ìyá rẹ ni kan ni tó gbọ́ ọ̀ràn kan ní lọ́tọ̀ bó tẹ̀já sí pé tẹ̀kíyà náà ló ń lò nínú jindúnjindún ọ̀dọ̀ àwọn àfáà rẹ láwọn àṣírí tẹ̀ fẹ́ tú síta fúnra yín ọ̀ràn kan ní lọ́tọ̀ kó máa sọ pé ọmọ ìyá rẹ àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí àwọn ọmọ ìyá rẹ alùsùnà wàláhì yìí sọmọ ìyá so àyè sọmọ ìyá ṣíà wà bọ́pá bọ́sẹ̀ kó nú ẹ̀sìn ṣíà àwọn so ó sì mú bìlà ká bá rẹ̀ káàbá náà sọ̀rọ̀ rẹ̀ wàláhì ó pè wájú káàbá ṣíà rẹ̀ lọ wàláhì alazim nítorí ṣíà aṣarrumen wati al'afa aṣarrumen wati al'afa ṣíà nínú àwọn ẹni tó burú tí wọ́n tẹ òkè ìpẹ̀ bí ṣíà ò sí ṣíà ló burú jù so kí a bá náà sọ̀rọ̀ rẹ̀ ó fẹ́vọ̀ mùsùlùmí ju kí wọ́n bá ṣíà rẹ̀ lọ nítorí àgbákò tí ṣíà ó kó bá yín kò kéré fà àgbákò tí ṣíà ó kó bá yín wàláhì kò kéré ṣíà ó sọ yín dolórí ibú so ṣíà ó sọ yín di ọ̀tá Allah ṣíà ó sọ yín di ọ̀tá àwọn ẹni tálọ́bàlẹ́dà fi ìgbàgbọ́ rinlẹ̀ fún ọ̀tá àwọn ẹni tálọ́bàlẹ́dà fi ìmánì rinlẹ̀ fún wọ́n wà máa sọ fún yín pẹ̀lú àpèmọ́ra wọn pé àwọn ń jà fún ará alẹ́ ànábì àwọn ìmáàmù alì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìmáàmù alì táwọn àfá rẹ̀ ti pè léṣinṣin àbí tí wọ́n ti pè ní ẹ̀fọn sorry ní ìmáàmù alì táwọn àfá rẹ̀ dìklẹ̀ pé ẹ̀fọn ni so oye àwọn èso ọmọ ìyá rẹ̀ o a sì lè jọmọ ìyá àfi tó bá di mùsùlùmí tó bá fi àwọn ìgbàgbọ́ òfò tó ní so nípa ìmáàmà kalẹ̀ tó bá fi ìmọ̀ bú àwọn sàábẹ́ ànẹ́bì kalẹ̀ tọ́lọ́bà ẹ́dà jẹ́rìí pé olùgbàgbọ́ òdodo ni wọ́n tánàbí ọ̀sọ́lẹ́mù jẹ́rìí pé olùgbàgbọ́ òdodo ni wọ́n tí Ali gan radiyallahu anhu tó jẹ́rìí pé olùgbàgbọ́ òdodo ni wọ́n ẹni re ni wọ́n sọ óyé táwọn mùsùlùmí fẹnu kò lórí wọn pé ẹni re ni wọ́n ẹni dáadáa ni wọ́n tó bá fi ìmọ̀ jọ́sìn fún sáré lẹ̀ lórúkọ yí ó ju ìlọ sí hajj lọ tó bá fi gbogbo àwọn eléyìí lẹ̀ tó fi nígbàgbọ́ nínú arkanul islam mẹ́fà lẹ̀ tó padà síde táwọn mùsùlùmí wà lórí ẹ̀ tánàbì fi kalẹ̀ fún wọn so àti èyí tí a ìmáàmù alì gẹ́gẹ́ fún ara rẹ̀ tó nígbàgbọ́ nú tó padà sí di arkanul iman mẹ́fà táwọn mùsùlùmí gbàgbọ́ ẹ̀ so tó kó ń di márùn tí àwọn àfáà rẹ̀ ṣe àtúwọ́n pilẹ̀ fún ẹ láti fi kàfàrọ̀ àwọn sàábì ànábì ẹ̀hẹ́n ìgbàyún àrẹsẹ̀ lè kọ̀nsídà rẹ̀ pé ṣé mùsùlùmí ọmọ ìyá wa ni àbí mùsùlùmí ọmọ ìyá wa kọ́ ibo ló wá kù sí ibo làwa náà kù sí ṣé bí díà rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀hẹ́n àwa lè máa gbé àwọn eléyìí wò báwọn àmọ́ pé ṣíà tó jẹ́ wàláhì lásìnà ikhwan àyíṣọ́mọ̀ ya wallahi alazim tayib àmọ́ máa sọ̀rọ̀ rẹ lọ. Hmm. alhafiz abdul qasim ibn asakir olónitẹ́ra hmm. yìí ẹ tó ṣe tàkìkìrẹ́ náà ní muhyiddin ibn sa'id omar tẹ bá lọ jù sí u forty tí ẹ bá lọ wo èyí tí àwọn jáàrùlù fíkìrì tí wọ́n gbé jáde tí ẹ bá lọ wo page two ọ̀fẹ́ kí ẹ jẹ́ ká gbọ́ àdìsí yìí. àdìsí wá láti ọ̀dọ̀ ibn abbas ọ̀kan náà àwọn sàbí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. má sọ pé ọ̀kan náà àwọn sàbí ànábì nínú àwọn aráalé ànábì nínú àwọn aráalé ànábì náà ni abdullahi ibn abbas wa. so ó máa ń pẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ al-imamu ali ó sọ pé àwọn aráalé ànábì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kò jẹ́ kanú àwọn sàábí ànẹ́bì àbíbẹ̀kọ́ àwa sì sọ pé rárá sàábí ànẹ́bì náà tún ni ara alẹ́ ànẹ́bì tún ni so Abdullahi ibn Abbas yìí wá rè sàábí ànẹ́bì ni nínú ara alẹ́ ànẹ́bì náà wá tún ni nítorí al-Abbas tó bí Abdullahi ibn Abbas ọ́nkù ànẹ́bì ni so ọ́nkù ta ni ọ́nkù ànẹ́bì ni oye so Abdullahi ibn Abbas nínú àwọn ara alẹ́ ànẹ́bì náà ni so ọ̀rọ̀ sì ń bọ̀ nígbàtí gbọ́nmi sí omi òtó tí ó lágbára rárá láàrin àwọn àti ṣíà táà sọ fún wọn yí pé fa so àwọn Abdullahi ibn Abbas kí ni ìwọ̀ wọn lọ́dọ̀ àwọn ṣíà tó ń sọ pé àwọn ń jà fáwọn aráalé ànábì ọ̀rọ̀ ń bọ̀ wá síbẹ̀ yìí tọ́yìí